kejì kẹta wọ̀nyí tó bá ti dọ̀rọ̀ obìnrin ó ní ìlànà táwọn fi ń ṣe ẹ̀sìn wọn lọ́rọ̀ obìnrin fún àpẹẹrẹ àwọn mùsùlùmí tó bá fẹ́ kí tó bá fẹ́ ṣe àdúrà àwọn máa wà ní eh, àwọn ọkùnrin máa wà láyè kan obìnrin máa wà láyè kan nínú ifá ẹjọ ẹ bá wa sọ kí wàá ní àwọn ìbájọṣepọ̀ tó wà láàárín àwọn obìnrin wa àti ifá pẹ̀lú ìṣẹ̀ṣe. nínú ìlànà ifá àti ìmàlẹ̀ ọkùnrin ń ṣàwo obìnrin ń ṣàwo kò sí ohun tí akọ lè ṣe tábò lè ṣe àjọ ìrora ni lọ́wọ́ ni àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ tó wà ń bẹ̀ ni wípé fún àpẹẹrẹ à á sọ wípé obìnrin kì í ródù ṣùgbọ́n ó nídìí odù tá a sì ń sọ pé obìnrin kì í rí òun ló máa bá wọn rù dé ìgbó ifá tíyẹn bá dẹ̀ wà ń bẹ̀ àwọn ètò kan náà wà tó ké bó ṣe nǹkan ọkùnrin mọ fátó kó gbọ́ fátó a lè mú yàn wọ gbófa ká sọ pé ọkùnrin ló máa gun òrè obìnrin ló máa gun òrè ohun tí mò ń sọ ni wípé nínú ìlànà ẹ̀sìn wa tán ní dágigé dágigé àkékè ò lè dágigé olùlà ò lè dágilà tí ò bá sèré lúpẹ̀ lápẹ̀nà àwọn ò ṣeé ṣe ìrìn lúpẹ̀ lápẹ̀nà dẹ̀ ni tọkùnrin tobìnrin takọtabo ṣe rí ẹlẹ́sẹ̀ tí wa kò dúró lórí obìnrin lélẹ̀ àbọ̀kùnrin a máa ń lò ní akọ àtabo kákọ́ tábò dẹ̀ ló ń ṣe irú ẹ̀rọ tí ẹ fi ń fún ohun tẹ́ ń lò yìí lágbára bó ṣe ní apá ibi tó ń pè ní akọ ló ní apá ibi tó ń pè ní abo ikọ̀ ò lè láì rí kejì ní ṣókí bí ẹ̀sìn Ifá ṣe rí nìyẹn positive polarity tí bá fẹ́ fòyìnbó kọ àti negative polarity ni mò ń pè ní takọtabo méjèèjì ló máa jọ ṣiṣẹ́ papọ̀ kó tó lè di pé agbára gẹ́gẹ́ bí onífá ìyàtọ̀ pọ́nbélé tó wà ń bẹ̀ ni pé obìnrin kì í fojú kan dùn ó dẹ̀ nídìí ọkùnrin èlò gun òòrè obìnrin ló ń gun òòrè tí yàtọ̀ sí yẹn obìnrin ń dáfá obìnrin ń rúbọ obìnrin ń ṣètùtù obìnrin lè ṣẹfá obìnrin lè ṣe oríṣiríṣi tó bá kọ́kọ́ kọ́ bọ odù ló máa ní kí àwọn ọkùnrin bá wọn bọ tó bá lè jẹ́ pé odù ìjíbìjí gan ni pàápàá ọkùnrin kì í fojú rí àwọn àgbà tó kọ́ wa tó bá ń bọdù wọ́n máa gbójú wọn báyìí wọ́n máa mú oúnjẹ fúdù ni èyí tí wọ́n sọ pé wọ́n ń bọ́ sílẹ̀ gbogbo èèyàn orí yẹn àwọn ọmọ mi tó ti gbé rí yẹn kí n tún dáhùn béèrè yín lẹ́ẹ̀kan sí nínú àṣà àti ìṣe wa takọtabo àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni. ṣùgbọ́n wọ́n máa ń sọ wípé obìnrin ò gbúdọ̀ fojú korò ǹjẹ́ lè sọ ìtumọ̀ ọ̀rọ̀ yìí kẹ̀dẹ̀ tí wọ́n á sọ kí ló fà á. ó ṣe olótù lákọ̀ọ́kọ́ lótìtọ́ ni o lódodo ni o obìnrin kì í fojú kan oro mo bí ọmọ obìnrin awo ni ó dẹ̀ ń ṣe fa mo sọ fún pé obìnrin kì í fojú kan oro. ṣùgbọ́n ẹ̀kọ́ tí mo lè kọ́ ọmọ mi máa gbé síta ń sìn mo dẹ̀ fi yí ọmọ mi wípé má gara òpúrò ẹ̀kọ́ tí máa kọ́ ẹ̀ kí lè tóbi kì í ṣe ojú o orò kì í ṣe pé obìnrin o kì í ṣe pé obìnrin wọ́n bù wọ́n kù ìdí tóbìnrin kì í ṣe fojú kan orò nínú ojú ifá ọ̀wọ́nrín ọ̀sà wọ́n fi dọ́wọ̀ wọ́n fi dọ́lá wọ́n fi gbé ìkó obì kọ́ obìnrin lọ́rùn ni ìdí tóbìnrin kì í ṣojú kan orò nìyẹn ní ṣókí nínú ìtàn ifá yẹn aya ọba lọ sóko ẹ̀mí kan bá a lò papọ̀ ó délé ó lóyún kò lè sọ níta pé ẹ̀mí kan bá òun lò àyà ọba bímọ ọmọ tó bí nígbà tó bá wàjà ọmọ ọba gòròyè ọmọ ọba ń fẹ́ bí ọmọ ọba lọ dáfá wọn ni kò bọ eégún bàbá ẹ̀ ó bọ eégún bàbá ẹ̀ kò rí yàtọ̀ àwọn àgọ̀ ọ̀fọwọ́ ṣoyún wọn ọ̀fẹ́ ìgbọ́mọpọ̀ wọn ọ̀fọwọ́ pọ̀ṣù wọn ọ̀finú ṣoyún wọn ọ̀fẹ́ ìgbọ́mọpọ̀ ó bá tún lọ pe àwọn awo wọ́n ní bàbá ẹ̀ ní kò bọ̀ òun ti bọ́ bàbá òun àwọn awo bá ní kó má bínú kó má lọ́lé àwa tún foríkorí ìforíkorí wọn ni pé wọ́n lọ pe aya ọba wọ́n lọ pe ìyá ọba tuntun báwo ló ṣe ṣe àti dáfá lẹ́ẹ̀kínní àti dáfá lẹ́ẹ̀kejì bàbá ọmọ ìnúfà ní kò lọ bọ̀ adé ti bọ́ bàbá ẹ̀ lẹ́ẹ̀kínní kí ló ṣẹlẹ̀ ìyá ọmọ bá dá wọn sáwọ́ wípé lótìtọ́ àti lódodo bóyá àjọṣepọ̀ tó wà láàárọ̀ wọn àti ẹ̀mí ẹ̀ tó ń pè ní irò nínú oko ló di ohun tí òbí ọba tó wà lórí oyè tó bá jẹ́ bẹ́ẹ̀ á dàbí ọgbọ́n ni wọ́n máa ṣẹ̀ṣẹ̀ wá lọ bọ àwọn táwa ń pè ní òǹbí òǹbí yàtọ̀ sóòtọ́ wọ́n wá ṣètò ọba obìnrin yẹn ló mú wọn lọ o ẹ ti máa gbọ́ gbólóhùn tó sọ pé obìnrin ló lágbó obìnrin ló lágbó ọ̀pá aya ọba yẹn ló mú wọn lọ o pé ọ̀gọ́ngọ́ bíbá yìí ni àjọṣepọ̀ ti gbé wà láàárọ̀ wọn àti rò wọn ló dára wọn láwọn ti gbọ́ kì í ṣe ọkùnrin yọ̀bọ́kẹ́ ló lọ o àwọn ṣàǹkó ṣàǹkó tán táwo ṣe tó yẹ pé ohun tó dó wọn bá dé kì í rí ọ̀run náà lọ bá sọ fáyà ọba pé kó fọkàn balẹ̀ kó máa lọ ó bá di lálẹ́ wọ́n ṣètò wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe wọ́n mú ẹ̀mí orò wálé wọn ò tiẹ̀ sọ fọ́ba ṣùgbọ́n onísìn wọ́n ti bọ àtọ̀ tó dáṣẹ ọba gangan àwọn aya bá bẹ̀rẹ̀ sí ní finú ṣoyún wọ́n fẹ̀yìn gbọ́mọ pọ̀ wọ́n wá kàn nípa pé obìnrin kì í fojú kan rò torí tóbìnrin bá fojú kan rò lọ́jọ́ yẹn wọ́n máa mọ àṣírí aya ọba ìjọ̀gbọ́n máa dé pé ọmọ ọba gan tó wà lórí yìí kì í ṣe ọmọ ọba àná gbòǹgbò àṣírí tóbìnrin lára àṣírí tóbìnrin kì í fojú kan rò nìyẹn lóòótọ́ dẹ̀ ni obìnrin kì í fojú kan rò torí tán bá jẹ́ kóbìnrin mọ orò báwọn ìyá wa ṣe lágbára tó wọ́n á wọ́ olórí yẹn lẹ̀ wọ́n á wọ́ ọmọ ọba lẹ̀ gbogbo ìtẹ́ yẹn ọlọ́run má jẹ́ kó dàdàkudà pàtàkì ìdí tóbìnrin kì í ṣe mojú kan òrò nìyẹn o àmọ̀ràn mi fún àwọn ọmọ tán bá ní ìmọ̀ yìí ni pé tán bá má sọ pé torí pé mo ti mọ̀ tán yìí máa ṣèyànjú ràn máa fojú kan òrò torí kò fojú kan jọ sí ó dẹ̀ ti dègún ó ti dèpò ó ti dàṣẹ obìnrin tó bá fojú korò orò agbe ni o kò sẹ́ni tó rò máa gbé inú gbogbo wa o. ẹ ṣeun bàbá lórí pé kí ni àjọṣepọ̀ tó wà nínú ìṣẹ̀ṣe àti àwọn obìnrin wa náà la ṣe wà ṣẹ́gbọ́n bàbá ẹ jọ wọ́n ní tí obìnrin bá ń ṣe nǹkan oṣù pé kó má fọwọ́ káwọn kankan nínú ìṣẹ̀ṣe ǹjẹ́ lóòótọ́ ni àbí báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀. irọ́ pátápátá ló ń jẹ bẹ́ẹ̀ mo dẹ̀ ṣe sọ pé irọ́ pátápátá ni wípé aṣọ ọmọdé aṣọ ọ̀dọ́kùnrin ká tó débi tá a dé gbogbo àwọn ìyá wa nígbà tó ń ṣe nǹkan oṣù wọ́n ń ṣiṣẹ́ awo wọ́n ń ṣiṣẹ́ ìyálórìṣà ó dẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀. ní àwọn ẹ̀sìn tọ́tọ̀ ń rìn wá bá wa náà sọ pé obìnrin ṣe nǹkan oṣù wọ́n sọ di bàbàrà. bí èmi ṣe máa ń sọ ẹ̀mí kì í bá ẹ̀mí jà ohun tí a lè pè ní ohun tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ olódùmarè òun ni nǹkan oṣù tí àwọn ìyá wa máa ń ṣe tí ẹ bá dẹ̀ wo nǹkan oṣù tó ń ṣe ó ní àjọṣepọ̀ pẹ̀lú òṣùpá tó wà lókè òun gan-an ṣe ń pè ní oṣù ó ní àjọṣepọ̀ pẹ̀lú òṣùpá àwọn ẹlẹ́sìn míì mi ò fẹ́ dárúkọ tàbí kí n má kan ẹnì kankan ní àbùkù àwọn ni wọ́n ń sọ nípa wípé obìnrin ń ṣe hélà o obìnrin kì í fọwọ́ kan tó bá ti ń ṣe nǹkan oṣù o ní ìgbà tóbìnrin bá ń ṣe nǹkan oṣù gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àwọn ìyá wa agbára tó wà lára wọn gan ló dùn láti ṣe iṣẹ́ tó fẹ́ ṣe ohun tó kàn wá ń bẹ̀ ni wípé tí àwọn ìyá wa bá ń ṣe nǹkan oṣù ó ní ibi tí wọ́n lè dé ní apá ibi tí àwọn ẹranko àbí ẹ̀yà míì wà torí wọ́n á gbọ́ títa sánsán nǹkan oṣù wọn yẹn ó dẹ̀ lè fà kí wọ́n fẹ́ mú wọn gẹ́gẹ́ bí oúnjẹ tàbí kan ṣe wọ́n léṣe yàtọ̀ sí yẹn tí obìnrin bá ń ṣe nǹkan oṣù kò dí wọn lọ́wọ́ láti ṣe iṣẹ́ awo kò dí wọn lọ́wọ́ láti ṣe ètùtù nígbà míì gan pàápàá ṣé níta bá súre tó bá sọ pé àṣẹ àṣẹ yẹn náà ló wà lára obìnrin àtọ̀ ní kọ oyún àṣẹ ní kọ ọmọ àwọn ní àṣà àti ìṣe wa o gbogbo àwọn àgbà wa wọ́n ń ṣe nǹkan oṣù wọ́n ń ṣiṣẹ́ awo lọ kò dí wọn lọ́wọ́ iṣẹ́ wọn tún jẹ́ dáadáa jù bẹ́ẹ̀ ni nínú ìṣẹ̀ṣe tẹ́ bá dẹ̀ lọ gbogbo àwọn ẹ̀sìn tó jẹ́ pé àbáláyé ni káàkiri àgbáláyé wọ́n bọ̀wọ̀ fóbìnrin wọ́n kọ́ obìnrin lé wọ́n dẹ̀ mọ̀ pé ohun oṣù wọn kò dí wọn lọ́wọ́ yàtọ̀ sí pé wọ́n á mọ ibi tán máa dé tá a bá lọ lójú igbó àní fẹ́ kí o ní nǹkan oṣù wa bẹ̀ tó yẹ pé àwọn nìkan náà dá torí ẹranko búburú tó máa gbọ́ títa sàn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn. ẹ ṣeun bàbá. Ifá ètò jù tí mo fẹ́ fi dáwọn ẹ̀ nímọ̀ràn ni pé sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù àwọn àgbàlagbà wọn sùúrù wọn ò lè sòkúta kó jẹnà Ifá ní kánjúkánjú wọn ò ṣe é lólé ayé kìràkìtà wọn ò fa kọ ọ̀rọ̀ kọjúkọjú ò ṣe é lólé ayé kìràkìtà wọn ò fa kọ ọ̀rọ̀ ayé tá a bá jẹ níkẹyìn ká má fi kọjú jẹ ifá yẹn fi ń yé wa wípé sùúrù lójú kí a fi pẹ̀lẹ́kùtù máa ṣe ohun gbogbo ká má sáré kọjá ọjọ́ òní ìyẹn ìkan tí bá dẹ̀ tún lẹ́yìn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ sùúrù ifá tó kọ́ wa wípé ọpẹ́ ni ká máa dá ọ̀pọ̀lọpọ̀ ọmọ pàtàkì ọpẹ́ ọpẹ́ jẹ́ kọ́kọ́rọ́ tó ń ṣílẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ eré ju ìta àti ifá ní yìnyín yìnyín kẹ́ni bá lè ṣèmíì adífá fúnrún ìmalẹ̀ igba ìmalẹ̀ tàlérò ìmalẹ̀ àìná ọmọ olódùmarè náà fẹ́ fi ṣaya irú ìmalẹ̀ fẹ́ àìná kò mọ̀ pẹ́ dá wọ́n gbà lọ́wọ́ ẹ̀ igba ìmalẹ̀ fẹ́ àìná kò mọ̀ pẹ́ dá wọ́n gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ kan náà ni ọ̀tàlérò ìmalẹ̀ ọ̀rúnmìlà nìkan ló mọ̀ pẹ́ dá ńgbà tó fẹ́ àìná tán ó bá kẹrù kẹrù kólù ó lọ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àìná inú wọn dùn wọn fún lónìí wọn ni kò tún lọ́ọ́ máa fi ṣàyà ó tún kẹrù kẹrù tún lọ dúpẹ́ lọ́jọ́ kejì wọn fún lọ́la lọ́la àná òní ọ̀la gẹ́gẹ́ bí aya nìyẹn kí àwọn arákùnrin wa kan máa ti sàṣíwájú àná òní ọ̀la tí mo sọ kì í ṣe obìnrin nìkan ṣo ẹ̀bùn ni o ọgbọ́n ni ìmọ̀ ni òye ni o torí ẹni tó bá mọ àná òun ló lò ní lọ́wọ́ ẹni tó bá mọ òní òun ló lọ̀la lọ́wọ́ pàtàkì ọpẹ́ ni pé ó máa ń ṣílẹ̀kùn oore sílẹ̀ níbikíbi téèyàn bá wà ohunkóhun tóhun kó lè máa ṣẹlẹ̀ síyàn wo ọ̀tún wo òsì wá ọ̀nà kan wá ìdí kan láti dúpẹ́ wà á rí i pé gbogbo ìtú ìtíìrì tó ń fẹ́ ó máa máa wọlé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n fẹ́ nǹkan mẹ́wàá wọ́n ti rí méje ẹlòmíì ti rí mẹ́jọ wọ́n fẹsẹ̀ ń jọlẹ̀ torí méjì tán ìtíìrì ṣé kán gba méje yẹn lọ́wọ́ wọn kọ́ fún wọn ní mẹ́ta tí wọ́n fẹ́ wọn ní nífẹ̀ẹ́ sí yẹn yorùbá bọ̀ wọ́n ní ẹni báyìí kù èèfọ̀ ẹ̀bọ ọ̀hún dà tẹ́mi bá sì wà gbogbo ìrètí ló ṣeé ṣe ẹ̀bọ àìkú òun lọ lọ́jà ń ṣe ẹni tó kú ní tiẹ̀ ti tán ẹni tẹ́mi bá sì wà lára ẹ̀ ọ̀pọ̀ sóhun tí ò lè dà lọ́la so ọ̀rọ̀ ọpẹ́ àti pẹ̀lẹ́kùtù òun ló ṣe pàtàkì jù ká dẹ̀ máa fojoojúmọ́ kọ́ ìmọ̀ ọgbọ́n ló tọ́ ká máa kọ́ akíjídíkùtù ká pilẹ̀ wèrè ọgbọ́n ló ń dọ́là ọgbọ́n ló ń dọ́là ọgbọ́n ló ń di ọgbọ́n ló ń dẹ̀yẹ ọgbọ́n ló ń dire gbogbo bó ṣe yẹ ni èyí tẹ́yìn náà ń ṣe lónìí tẹ́ ẹ̀ bá fọjọ́ lẹ̀ ẹ̀ lè ṣe a dẹ̀ túbọ̀ máa di ọlá a máa di ìfọyàn ifá ní pàkìtì ìlàwọ ìlàdùgbé àgbérìn lẹ́ni ìgbére adífá fún dìdí kiriji lọ́jọ́ tó ń ti kọ́ ọlọ́run bọ̀ wá sí kọ̀ọ̀lẹ́ ayé ǹjẹ́ ní kí ni ó dìrì ọlá fún wa dìdí kiriji ifá ni ó dìrì ọlá wa fẹ́yìn dìdì kiridi kí ló dìrì ajé wá fún wa dìdì kiridi ifá ni ó dìrì ajé wá fún yín o dìdì kiridi ifá dìrì ọlá adìrẹ ọlà adẹrù yìí adẹrù ẹyẹ adìtógbó adìtatọ fún yàn ifá ní méjì lójú bójú méjì nímú bímú méjì létí bétí èjìgbèdè ní sàẹ́kàn adífáfógò tíṣọmọ lẹ́wìjì ǹjẹ́ ẹnìkan ṣó mọ́ pè é ìgbà ẹni á jẹ́ mi ìgbà ẹni á jẹ́ ẹ̀yin o tẹ́ bá pé gba ẹni lọ́gọ̀lọ́gọ̀ lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún ló máa jẹ́ ẹ̀yin o wàá jẹ́ èmi náà wàá jẹ́ takọtabo tó ń gbọ́ wa o iléeṣẹ́ yín ò ní jóná o ọkọ̀ yín á balẹ̀ nù yín á dùn orí yín á ṣègbè lẹ́yìn yín o ifá ní àgbọ̀n gbọ́ àgbọ̀n ògbò àgbọ̀n lù kẹ̀kẹ́ dọ́nà ọjà adífáfólú igbó lọ́jọ́ tó ń lọ ra ẹkùn àwọn ìnàgìrì awọ ẹkùn dífáfẹ́kùn wọ́n ní kẹ́kùn rúbọ kó borí ẹ̀ kí ló wá sẹ́kùndólóko ìnàmgìrì orí ló sẹ́kùndólóko ìnàmgìrì orí asẹ́yìndẹ́ni ọlá o asẹ́yìndẹ́ni yìí asẹ́yìndẹ́ni ọyá o olúgbóra ẹkùn lẹ́rú ẹkùn ò dáwọ́ dúró pé òun ẹrú ó tún lọ rúbọ ẹkùn dẹ̀ padà wá dólóko ẹ̀yìn náà àdólóko oko tẹ́ ẹ ti ní máa fẹ̀ sí ni o tèmi náà ní bàjẹ́ o iléeṣẹ́ tiwa náà ní jóná o kí tuntun fáìtì òkè ló máa lọ o bó ṣe máa rí nìyẹn o.